dáàdì mi mo ti mú lórí ayọ̀tọ̀ yìí wá. Ṣòwòtúndé pẹ̀lú kọ́tọ̀kọ̀tọ̀ ẹ kí ni ìròyìn náà. ṣé ẹ mọ síìtì tó wà nísàlẹ̀ street wa yẹn. ẹ̀hẹ́. dókítà tó wà mẹ́rin sọ pé òun nídìí tó máa donate kidney at the one million naira. wọ́n kí ló pé. one million naira. one million naira. Ah, àṣé borí bá pẹ́ ńlẹ̀ á padà dire á ah, mo padà méèkì ẹ <laughs> ṣùgbọ́n níbo la ti fẹ́ rí kidney. ṣé mọ̀ pé méjì méjì ni kidney tó máa ń wà nínú èèyàn tó lọ ń kírètì síbẹ̀. ẹ jẹ́ ká lo ẹyọ kan lára tọ̀dọ̀ yìí. jẹ́nu ẹ sọ̀hún. kidney méjì méjì lọ́lọ́run lámọ̀yàn ṣé tọ̀dọ̀ mi lẹ́ lè lù àbí ọ̀bọ ọ̀bọ ni ẹ wá gbọ́ o tó gbọ́ rí láyé ẹ máa sọ fún ẹ láti kékeré tí wọ́n lọ yẹ̀ mí wò wọ́n rí i pé kò sí kidney lára mi mi ò ní kidney fún ìdí èyí ìwọ ló múròyìn ayọ̀ wá ìwọ náà la máa fi kidney ẹ̀ sílẹ̀ kidney kan lára kidney méjì ẹ̀ òun la máa lò. ẹ wo ọmọ kékeré lè mi o ẹ lè lo kidney tèmi o ẹ̀yin gangan tẹ́ ẹ jágbàlagbà kidney yìí la máa lò tóró ti máa gbó dáadáa. ooo ó ti dorí pé ká yọ kidney ẹ kidney ẹ ò wá gbó mọ́ ọ̀dọ̀ mi ló máa ti gbó dáadáa àbí kó tó bà mí láyé jẹ́ kanlẹ̀ kí n tó tòṣì kalẹ̀ gbogbo ọjọ́ arúgbó mi mo mọgbọ́n tí n máa dá sí mo ń bọ̀. pa tó o bá gbé ẹsẹ̀ tó o máa filẹ̀ àbó ò ní fi kídìní lẹ̀. ọ̀sìn lẹ̀ wà á filẹ̀ àbó filẹ̀. mo ní kidney lára kidney o máa yọ̀ǹda àbó yọ̀ǹda. máa yọ̀ǹda máa ọlọ́run yọ ẹ́.